Praise the Lord. Praise Master Jesus. Mo kí yín káàbọ̀ sí pẹ̀lẹ́ àdúrà ti àkókò yìí. Mo gbàdúrà àdúrà oníṣe tìyìntì. Ká ló lọ ní àdúrà ti àkókò yìí já yan ọba àwọn ọba. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó Olúwa. Olúwa, Olúwa wa. Orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ọba tó ń ṣe ohun ò lè ṣe. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ọba tó ṣohun tẹ́ní kan ò lè ṣe. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa, Olúwa, Olúwa wa. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn ètò Jésù Kristi Olúwa wa. Àmín. Àkókò láti gbàdúrà fún oṣù tuntun àti orílẹ̀-èdè. Mo ń gbàdúrà sínú etí gbogbo ayé tó ń gbọ́ mi ní àkókò yìí. Mo gbàdúrà láti òní lọ, ògo tuntun kó farahàn ní ayé yín. Mo gbàdúrà sínú ayé ìránṣẹ́ tó ń gbọ́ mi ní àkókò yìí láti òní lọ. Ọwọ́ òkùnkùn tó fẹ́ dá ògo tuntun dúró nínú ayé yín, tí ó fẹ́ kí ògo tuntun kó tàn nínú lónìí, ọwọ́ náà kó gba idà ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ náà kó rọ sọnù ọwọ́ náà kó lánà sọnù látòní lọ a ò ní ọ̀tọ̀ ò ní dá yín dúró mọ́ ẹ ó rìnrìn àjò ògo ẹ ó ṣe àṣeyọrí láyé lórúkọ Jésù mo gbàdúrà fún yín lónìí o àti ẹ̀yin àtàwọn ọmọ yín àti aya yín àtọkọ yín lórí igun mẹ́rin àgbáyé mo gbàdúrà ògo tuntun yóò bùyọ̀nù ayé yín Ògo tuntun yóò buyọ nínú ayé yín. Ògo tuntun yóò buyọ nínú ayé yín. Ta ló ń ṣàmì? Mo gbàdúrà gbogbo ìpinnu rere tó Olúwa ti ní fún yín oṣù yìí, oṣù kẹwàá ọdún. Mo gbàdúrà ìpinnu rere náà kó wá sí ìmúṣẹ. Ní Jésù, ìpinnu rere náà kó wá sí ìmúṣẹ. Ìpinnu rere náà kó wá sí ìmúṣẹ. I decree and declare to your life this moment every good plan that God has for you this month of the October, I declare and declare the plans to come to my manifestation in the name of Jesus. That God's plans to come to my manifestation in the name of Jesus. You will succeed. No more stagnation in the name of Jesus. <clears throat> no more stagnation in the name of Jesus. That new glory that is about to manifest in your life, I decree and declare now that new glory begin to manifest in the name of Jesus. That new glory begin to manifest in the name of Jesus. You will not lack good things in the name of Jesus. No more setback in the name of Jesus. No more stagnation in the name of Jesus. No more setback in the name of Jesus. I pray for you. Every evil plans that the evils that the devil has for you in this new in this new month, I declare and declare that evil plans will crash fire in the name of Jesus. I I I, I cancel the evil plan with fire in the name of Jesus. The, the blood of Jesus will set you free in the name of Jesus. The blood of Jesus will set you free in the name of Jesus. The blood of Jesus will set you free in the name of Jesus. No oṣù Nàìjíríà gba òmìnira, mo gbàdúrà òmìnira tí ayé nílò ó yẹ lọ rí gbà. Ó lè jogún rẹ̀, ó yẹ lọ rí gbà. Òmìnira tí ayé nílò, tí ayé ọmọ yín nílò ó yẹ lọ rí gbà. Ó yẹ lọ rí gbà. Ó yẹ lọ rí gbà. Ó yẹ lọ rí gbà. Ó yẹ lọ rí gbà. Mo gbàdúrà nínú oṣù tuntun yìí ọ̀fọ̀ ò ní bá yín, ọ̀fọ̀ ò ní ba ọmọ yín, kò ní ba aya yín, kò ní ba iṣẹ́ yín. Lórúkọ Jésù, ní orúkọ Jésù ni mo gbàdúrà fún yín nínú ìrìnàjò ògo ẹnukú sọ́nà ó gbàdúrà nàìjíríà gba òmìnira ó gbàdúrà òmìnira tí ayé yín nílò tí iṣẹ́ yín nílò ó yẹ lọ rí gbà lórúkọ jésù ẹ lọ rí gbà lórúkọ jésù mo á fẹ́ pé gbàdúrà fún nàìjíríà gbogbo àwọn alágbá òkùnkùn tó ń fọwọ́ aago nàìjíríà sẹ́yìn tó ń fọwọ́ aago orílẹ̀-èdè sẹ́yìn tó ọ̀fọ̀ kó tu tó fẹ́ káwọn èèyàn tó ń gbénu ẹ̀kọ́ ní ìtura lónìí gbogbo alágbá abẹ́ kó sọ ipò wọn nù gbogbo alágbá abẹ́ kó sọ agbára wọn nù Látòní lọ, mo pàṣẹ fún orílẹ̀-èdè Nàìjíríà, ó yá gbà láfíà, gbà láfíà, gbà láfíà. Ìlú Nàìjíríà ó yá kòtùbà kòtùṣẹ. Látòní lọ, Olúwa gba àkóso ìjọba Nàìjíríà. Wà dárí wa Olúwa. Wà gba, wà gba gbogbo ògo Olúwa. Wà kó àwọn iṣẹ́ Olúwa. Gbogbo àwọn tí a yàn sí ipò lónìí mo gbàdúrà. Lórílẹ̀-èdè yìí, Olúwa gbé wọn wọ Olúwa. Tún ọkàn wọn ṣe Olúwa. Tún agbára wọn ṣe Olúwa. Jẹ́ kó ṣe ìfẹ́ rẹ Olúwa jẹ́ kó ṣèfẹ́ rẹ Olúwa. Látòní lọ jẹ́ ká máa jọ̀rọ̀ Nàìjíríà. Gbogbo etí tó ń gbàdúrà tó ń gbọ́ mi ní àkókò yìí, mo gbàdúrà fún yín. Látòní lọ, ẹ̀yin náà ẹ ó jọ̀rọ̀ Nàìjíríà. Ẹ ó ṣeré ní Nàìjíríà. Orílẹ̀-èdè yóò tura fún yín orílẹ̀-èdè yìí ò ní nira fún yín, orílẹ̀-èdè kò ní nira fún yín. Wọn ò ní fi ẹ̀jẹ̀ yín ṣe ìrúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. Wọn ò ní fi ẹ̀jẹ̀ yín ṣe ìrúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. Wọn ò ní fi ẹ̀jẹ̀ yín ṣe ìrúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. Wọn ò ní fi ẹ̀jẹ̀ yín ṣe ìrúbọ fún orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. Ilé yín kó wà ní ọ̀nà yín kó wà ní àlàáfíà. gbàdúrà lóṣù tuntun yìí, ẹ ó sọ̀rọ̀ ẹ̀rí lórúkọ Jésù. Ẹ̀rí tó ju orí yín lọ ẹ̀rín, ẹ̀rín tí ó rán pẹ̀rẹ̀ kì í tán. Olúwa kó gbéká yín mọ́lẹ̀. Olúwa kó ṣe fún yín. Olúwa kó ṣe fún yín. Olúwa kó ṣe fún yín. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àdúrà sí, ẹ lè yìí zero eight zero two eight zero nine five five six one. Fún àdúrà tàbí kánsẹ́ẹ̀lì, ẹ lè pe wa sórí nọ́mbà yẹn. Ẹ bẹ́ẹ̀ ni. Orúkọ mi náà ni Reverend Adédayọ̀ Yàyà. Adédayọ̀ Yàyà tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Yàyà Golden Praise. Bẹ́ẹ̀ ni, ẹ má ṣe gbàgbé àdúrà yìí, ẹ fi ṣiṣẹ́, ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn yín gbogbo lọ́tùn lósì lórígun mẹ́rin àgbáyé káwọn náà lè pín, kó lè nípín nínú àdúrà yìí. Bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́ di alábùkún fún látòní lọ. Mo gbàdúrà, mo gbàdúrà ìṣẹ̀lẹ̀ ìyanu ògo tuntun yóò fa àwọn ọ̀nà ayé yín. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ subscribe sí YouTube channel wa. So ẹ lè máa jọ àǹfààní àwọn ètò àdúrà wa, oríṣìíríṣìí tí a máa ń ní lórí platform yìí so that ẹ lè tún máa jẹ àǹfààní ẹ̀sìn. Bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò máa kún fagbára kún agbára yín. Ọwọ́ ọ̀tá ò ní ká yín, ogun ayé ò ní borí yín. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Praise Master Jesus.